tí a fi ń ta ọmọ ẹ̀yà jì tí a pè ní the forgotten sunnah uh, reviving the tradition of the Prophet Muhammad sallam so ó máa ń jáde ní every Friday so ní ẹnu bóyá bóyá ó lè má jẹ sí bóyá ilé padà bá fi wọn ọmọ ẹ̀yà létí so that láti ṣáàjú tí a àwọn ọmọdé tí àwọn súnmọ́ táwọn ọmọ tí ń gbàgbé rẹ̀ ọ̀gbẹ́ náà. Mo lè ní ní ẹ̀rọ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 معاشر المستمعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته نعم. اوكي اوكي الحمد نعم. لله

ìdí ẹ̀ bá ti di làkúnà fún un nígbà mi lè bá ní àwọn àbá òní sí ìdájá àwọn ọmọ wọn máa ti fi àtọ̀ ọmọ ìdílé kan àwọn àbá òní súnà náà àwọn ọmọ tí ń tẹ̀lé náà àwọn náà ń tẹ̀lé ọ̀rọ̀ tẹ́ bá sọ fún wọn ó ti jẹ́ pé káwọn náà ti fi ìjọ àwọn náà ti ń tẹ̀lé àwọn ọ̀pá wà wà ní mọ́sálásí oṣù wà ní tí ó ti ẹ̀yìn lọ́kùn tí ó ti bá ẹ̀fẹ́ bá kídà ìlọ́kùn wà ní ìlú sí mímọ́ bá a bá kì í a lè fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àti ìṣẹ́jú márùn-ún láti kì í. Àmọ́ bá kà sí alábàtà àtàyà ó lè jẹ́ pé ìṣẹ́jú mẹ́wàá láti lè fi àtàyà sọ́kàn ló ti wá kúrò níbi èyí tá a fi hàn ojú ọ̀wọ́ wà. Ìgbà míì tó lè bá ìgbà míì lè tọ̀ wá láti fi kí nìkan àtàyà ló kò bá yẹ kí ká tètè ṣáàjì ara wa kò tètè ó sì lé sí ìṣẹ́jú mẹ́wàá ìwọ́n ti bàtà ẹ̀ ní òwá máa àtàyà wò. ó wá jẹ́ pé mẹ́ta mẹ́ta láwọn àti ní mẹ́rin mẹ́rin tí dídú bá ń kọ́yá ẹ̀sìn èyí mọ́ fáwà níjú ọ̀hún. èyí tẹ̀lé fún wa tún níbẹ̀ ni pé gbogbo wọn ìtọ̀ wá mọ̀ ìpè gbogbo wa tá a wà nù mọ́sálásì àgbà ìsìlámù lọ́dún wa sínú rẹ̀. àwọn ilé àṣáájú tẹ̀ ń sọ tẹ̀ ń kà àwọn ìṣẹ̀fún wa yìí àwọn ilé àwọn àmọ̀ ìpè wọn kà ìsìlámù afáwọn bàbá wa lórí tí wọ́n ṣe ìlàwá náà jẹ́ ìmọ̀jẹ́ wá nílẹ̀ tí wọ́n ń ṣàlàyé fún ọ̀sán báwọn ti ti ṣe báwọn ṣàbẹ̀ ti ṣe báwọn kọ́dà tí wọ́n bá wọn ṣe pé wọ́n mọ ọlọ́run ọba náà ẹgbà tọ́lọ́run à táwọn ọba tọ́lọ́run kí bí ìnílé àmì wọn gbà tọ́lọ́run ọlọ́run tí ẹ̀mí àwa tá a máa fún yìí àgbà tó dìgbà tá a bá ṣe tó ń gbárí wá gbogbogbogbogbò táwọn àgbàlagbà ti tẹ̀lé yìí. ẹlẹ́ẹ̀kejì àwọn sì tún gbọ́ nígbà náà bí ara rẹ̀ wọ́n lè wọ́n lè nìkan bẹ kí kí ni tó wá bá wá dáhùn tó máa wá lọ ibi tó bá mi gbàgbé gbàgbé ọ̀fẹ́ lè yàn kó bí ẹ̀sìn Islam ni gbogbo èdè yìí ti ṣẹlẹ̀ mọ́ṣáláṣí ìwà yìí. bá sì máa sọ bí ìrètò ọmọ tèmi ló jẹ́ lẹ́yìn tó máa rí bàbá yìí wá fún wa ẹgbẹ́ ọmọ jẹ báyìí báyìí àtìkọ náà sẹ́yìn náà mi wò báyìí ni wọ́n ṣe báyìí wọ́n ṣe bá ṣáájú wọn ò fi rí ọ̀rọ̀ náà báwọn ọmọ òfin kọ́ ìbú mẹ́ta bá bẹ lẹ́yìn tí inú wọn ọ̀bá tù sí tẹ̀sí àtàwọn àtẹ̀yìn náà máa máa ẹ̀sìn ẹgbẹ́ bọ́lọ̀ ọlọ́run tó máa tó fún sáfíkèèdì lẹ́yìn àwọn táà náà tó fún sáfíkèèdì àwọn táà wà tàbí aláwòrán fi tàbí aláwòrán àlùkò àgbà àlàyé fún wa fún wọn gbọ́ fún ọmọ tí kọ́ má jẹ́ pé àtakò láti sọ ẹ̀ má dé òkúta wà mọ́. ìlú jù kárí mi làwọn ṣe ṣe ń wò sí ní ebí àtàrà lẹ ṣe nípò ẹ̀bẹ̀ ilẹ̀ kí ló fún gbogbo òun bẹ́ẹ̀ fún gbogbo ọkàn wa náà ń tẹ̀lé yín ni pépè ní wa àwa náà àjọ ń pè ká fún mi. àmọ́ wà á lọ ọ̀hún pé wọ́n máa wá jìdá ló fún máa ṣe wọ́n máa wá para àti wọ́n máa ṣe wọ́n máa wọ́n máa páyà bí ìgbà tí yàn ń sa ń bí ìgbà tí yàn ń sa bí yàn ti ń bẹ̀ tí yàn ti ń sa apá ní ti ń ní àti ọmọ fi lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mọ̀ fi lẹ́ẹ̀mẹ́ta lórí ìwọ̀n tí ṣe bá rí pé wọ́n yá sí ìwòká kan sa sí méjì èyí ń kọ́kọ́ sí èyí ń bá wà tó ọba bá kọ́ wọn táwọn ọmọ ìyá láti iṣu àwọn. Àtàyà yóò gùn irun míì náà wọ́n sábẹ̀ kó ojú tí wọ́n mọ̀ pé ìmọ̀mù ṣe ń kí làwọn náà ń kí àti ti àyè àkàtì àṣùbà àti ti àyè láti oníkálukú ọ̀rọ̀ bíi iṣẹ́ rẹ̀ náà gbóngá ni ọlọ́run òkú tó bá wọn ẹ̀dá kù ní tiwa táwa máa nù àmọ́ ti sún náà ẹ̀kọ́ wa kó táwa náà kó yà wá ní ọkàn wọn kò má bá ká má ní kélékélé ara wa sí. alhamdulilah salatu salam ala rasulillah. وعلى آله وصحبه وتابعين له بإحسان إلى يوم الدين أما بعد أجي قوسي بأولي نعم أجي قوسي بأولي Náà, alhamdulillah, salatu salama, ala rasulillah bá ṣe. Ìbéèrè tí bàbá béèrè, àlàyé rẹ̀ ó kún rẹ́rẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe tí ó gbọ́ anádàdẹ̀ ti gbọ́. So, wọ́n fẹ́ kí a ṣàlàyé lórí àlámọ̀rí náà ni, pẹ̀lú kí tí súnnà sọ nípa rẹ̀ abẹ́lọ́wọ̀n bá alékẹ́ ọlá kọ́lọ̀n kí ó má jẹ́ kí a sì sọ kọ́lọ̀n bá kí ó sì má jẹ́ kí àwọn bá náà kọ́lọ̀n má jẹ́ kí wọ́n sì wá gbọ́ ilé ìtọ́lọ́wọ̀n bá sọ tánàbí sallallahu alaihi wasallam sọ ọlọ́run má ànábì fẹ́ kí á wòye sí àwọn tí wọ́n tó lẹ́yìn wa tí wọ́n ń kírun lẹ́yìn wa tí a bá ń dárun kí ìgbàláyé wà fún wa láti fàágùn ó bá ṣe wùwá kódà ànábì sallallahu alaihi wasallam a máa fi odidi suratul baqara a máa fi kírun débi pé ẹsẹ̀ rẹ̀ máa ń wú ibi tí dídúó yẹn máa ń gùn dé tí bá ń dárun kí fún rárá rẹ̀ nìyẹn kódà ìgbà míì tánàbí bá parí suratul Baqara tán ànábì fi suratu Ali Imran lé tó bá tún parí yóò tún fi suratu Nisa lé àwọn tí àwọn sóra táwọn yìí àwọn sóra tó gùn púpọ̀ ni nínú Al-Qur'anul Karim téèyàn bá ń dárun kí bó bá ṣe wùyàn lèyàn sì náà ni kò ṣe fàárun tó ṣùgbọ́n tí èyàn bá ti ń kírun fáwọn èèyàn èyàn gbọ́dọ̀ wòye sí àwọn tí èyàn kírun fún anábi sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa wípé idha salla ahadukum bin nas falyukhaffif tẹ́nì kọ̀kan yí bá ń kírun fáwọn èèyàn ó ṣe ìrun yẹn ní fúfúyẹ́ kó má jẹ́ nítorí pé fa inna minkum ad-da'if ó ń bẹ nínú yín ẹni tó yẹ sí pé ọ̀lẹ ni kìí ṣalágbára bóyá ààrẹ ló sọ́dọ̀ ni o àbí àdámá tọ́nà ọba àlékẹ́lá dámá ni o àbí nǹkan kan ní kìí ṣalágbára ẹ wòye sírò àwọn báyìí wal-kabir bákan náà àwọn àgbàlagbà ń bẹ nínú yín tó yẹ pé ogbó ti sọ wọ́n di haja bákanáà àti àwọn tí wọ́n ní bùkátà tó lágbára tí wọ́n fẹ́ gbọ́ tó yẹ pé bùkátà tán fẹ́ gbọ́ yìí kò ní fún wọn láàyè láti fa ìrun gùn àbí láti máa kí ọ̀run lẹ́ni tí bá ń fa ìrun gùn púpọ̀ so eléyìí báyìí nínú àwọn ẹ̀kọ́ tí ẹni tí bá ń ṣáájú kírun fáwọn èèyàn tó gbọ́dọ̀ nílì ó gbọ́dọ̀ máa wòye sí àwọn tí ń kírun lẹ́yìn ẹ̀ ń bẹ́ńgbà mẹ́jọ pé aláàárẹ̀ nínú hadith yẹn náà ó ní wal marid aláàrẹ náà ń bẹ nù yí tó yẹ pé àìlera ń bẹ fún tóun náà sì tò lẹ́yìn yí tóun náà ń kí jama'a ìfà inúgun kọjá bó ti yẹ yóò kó nira bá irú àwọn báyìí tó ń tọ́rọ jẹ́ sí pé téèyàn bá ti ń kírun fáwọn èèyàn kó máa ṣe ní ìwọ̀ntún ìwọ̀nsì kó jẹ́ kí ó máa jágùn púpọ̀ débi pé ẹ̀mí àwọn èèyàn máa kù lórí ọ̀run so eléyìí báyìí agbúrò kíyèsí dáadáa nítorí pé Mu'adh bin Jabal radiyallahu anhu ó ń kírun fáwọn èèyàn níjọ́ kan tẹ́wọ́n Isha ló ń kí fáwọn èèyàn ẹni nígbà tó wá ń fa irúgbìn yìí tó fa àrùn yìí kọjá bó ti yẹ ẹnìkan nínú àwọn sọ̀hábà nínú àwọn sọ̀hábà ìlàpẹ́ ẹnìkan nínú wọn bó ti bínú jáde lẹ́yìn pé

ìrẹ́ Mu'ad ṣé onífìtí léèyàn lọ fẹ́ jẹ́ ni ẹni tí ó ma kó ìnira báwọn èèyàn ò lọ fẹ́ jẹ́ ni Ànábì sallallahu alaihi wasallam sọ fún pé tó bá ń kírun fáwọn èèyàn ma ṣe ní fífúyẹ́ wọ́n máa fagùn kọjá bó ti yẹ má ẹ̀rí wípé ní bí báyìí Ànábì òyìn lórí bí ṣe ń kọjá bó ti yẹ so pàápàá jùlọ níbi tá a ti rí fáwọn àgbàlagbà pọ̀ báyìí tá a ti rí fáwọn àgbàlagbà pọ̀ báyìí tó yẹ pé àti dúró gan ẹ̀yìn òòrùn rómọ́ gẹ́gẹ́ bí ogbó wọn dúró tọ́mọ́ so ara ó mọ̀ ni wọ́n tí ìdúró yẹn bá ti ń pọ̀ jù gbogbo nǹkan tó bá ti lé ń pọ̀ jù fún wọn ara ó mọ̀ ni wọ́n so èèyàn gbọ́dọ̀ mọ́ ṣàkíyèsí eléyìí báyìí nínú ẹ̀kọ́ tí ẹni tí bá ń kírun tí bá ń sáájú kírun fáwọn èèyàn tó gbọ́dọ̀ ma ní gẹ́gẹ́ bí asáájú kírun fáwọn èèyàn so bákan náà nínú àwọn nǹkan tá kí a sọ̀rọ̀ lé lórí òun náà ni àtàṣáhùd tí a máa ń pè ní àtáyá pé báwo ni gbèdéke gígùn rẹ̀ gan wọ́n nítorí pé àtáyá nígbà míì rèé kódà a máa fẹ́ gòdé a máa fẹ́ gò bá ìrun gan tàbí kó tiẹ̀ tún jù bẹ́ẹ̀ lọ́ngbà míì tàbí kó gùn lágùn jù pé ó ṣe ń pẹ́ tó báyìí eléyìí náà ó yẹ kí a ṣàkíyèsí rẹ̀ àwọn nǹkan tí a ń tánàbí sallallahu alaihi wasallam tó yí ó pàwà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 lẹ́yìn rẹ̀ a wá sọ níbi àwọn nǹkan mẹ́rin اللهم إني أعوذ بك من عذاب من عذاب اللهم إني أعوذ بك من عذاب النار ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال لن يرى آه سيادوا سيا أبو بكر منشي اللهم إني اللهم إني أستغفرك اللهم نعم اللهم إني ظلمت نفسي فاغفر لي فإن فاغفر لي المغفرة من عندك وارحمني إنك أنت اللهم إني ظلمت نفسي فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم tabati bi gbogbo àwọn mẹ́rẹ̀ ni ẹ̀tán àkáyà ti parí ẹyọ kọ̀ọ̀kan náà láti rí gbogbo ẹ̀ kò ní ìdí ká máa pààrà rẹ̀ ká máa pààrà rẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́tẹ̀ mẹ́rin kódà kò sínú súnnà ká máa pààrà rẹ̀ bẹ́ẹ̀ ẹyọ kọ̀ọ̀kan ìtító gbogbo táa wí rèé ìṣẹ́jú méjì fún lọ́rùn so èyí ó ti wù tán àwọn bá ṣe wù kéèyàn lọ́ra tó kìí ṣe nǹkan tí yóò mọ̀ wá pẹ̀lọ títí nítorí pé ìfà nǹkan yìí gùn kọjá bó ti yẹ àwọn tí wọ́n wà lẹ́yìn wa táwọn bá ti ké ti wọn tán ọkàn ó máa lọ síbi ọkàn ó máa ṣeré káàkiri ni so ká farabalẹ̀ ké dédébé ká dédébá ní kí á dáwúrúwù nípa ní káké níkè tó jẹ́ sí pé a rí pé tá ń wí jáde lẹ́nu ó nítumà ṣe bá nìsìn ṣùgbọ́n tó ń ti bí mo ṣe ké yìí náà mo ṣe kẹ́rí pé nǹkan jú ké tó ń ti bẹ́ẹ̀ kéde pé bọ́yá ó gbàsìkò rẹpẹtẹ ṣógbó àwọn eléyìí báyìí ká gbìyànjú ká kíyèsí tó bá jẹ́ sí pé ìṣẹ́jú wọn bí iná láti sọ bí a ń tẹ́ sọ bàbá o kò sáàyè fún nínú súnnà o pẹ̀lú bá ní sí yìí so a ní ti torí pé torí pé wọ́n béèrè lọ́wọ́ wa ni wọ́n bá dẹ̀ ti béèrè rẹ̀ a ó lẹ́tọ̀ fún wa ká gbìyànjú ká sàlàyé fún wọn bó ṣe rí so nítorí pé tá a bá sàlàyé fún wọn bó ṣe rí ọlọ́run bá lè tẹ́lá òbí wá pa àsàbòsí kò yíba ní sí bọ́yá àfi ń wáyọnú wọn ní kò yíba ní sí torí ẹ̀ láwá ṣùgbọ́n bó ṣe rí gan nínú súnnà bẹ́ẹ̀ ni mo ṣe ṣàlàyé yìí so ẹ jẹ́ ká gbìyànjú ká máa kíyèsí àwọn kinní wọ̀nyí so bákan náà rí tí ta bá fẹ́ kírun ká máa rí pé bọ́yá àwọn súwárù ta fẹ́ fi kírun fáwọn èèyàn ká rí pé àwọn súwárù ta mà dáadáa ni tí ó tọ́lọ̀ ní kó dúó níwọ̀nba tá bá ti ẹ̀ ṣàṣìṣe tá bá ti rán wa létí kò ní máa pẹ́ máa pàràmọ́ pàràmọ́ torí pé ìmọ̀ para rẹ̀ mọ́ para rẹ̀ mọ́ para rẹ̀ ká tó rí pé a sì fẹ́ ké tó gbèdéke kan tí ó rí pé ọjọ́ tí ń lọ tàbá para àyà kan bí ẹ̀ márùn ó túnmọ̀ sí pé ìta lè fi káyà márùn láti fi káyà yọkan yẹn a sì fẹ́ káyà bí mẹ́ẹ̀dógún bí mẹ́wàá tí ó yóò máa jẹ́ bí àyà bí 25 nítorí pé apá àyà kan bí ẹ̀ márùn tí ó mọ̀ túnmọ̀ sí pé ìgbà pé a káyà márùn ni so owó rọ̀ àwọn ilé ìkágbìyànjú kí a kíyèsí dáadáa káwò àwọn sówàwò tó bá tó tari pé ó yọ ó adẹ̀rí ha dada kódà kọ́ jẹ́ sí pé sóòrọ̀ kan náà láàrí pé àárín hátàdẹ ń para rẹ̀ ní gbogbogbà ọlọ́run bá gbà lọ́wọ́ wa so a ilé báyìí jẹ́ àkíyèsí imam tankirun fún àwọn so a kọ́lọ̀ bà lè kẹ́lá kí ó dákùn kí ó tún so kí a sàkíyèsí nǹkan tí wọ́n àwọn àgbàlagbà tí wọ́n ń kíyèsí wa sí yìí so àbí ara ti ṣe rí ní àsìkò tí wọ́n wà yìí kò lè gbà wọ́n láyè a sì gbọ́dọ̀ fi ara ti wá wé ti wọn a gbọ́dọ̀ fi bá ṣe wà lábára pa a gbọ́dọ̀ fi pàápàá jùlọ ṣẹ́rẹ́ tí bá ń a kìí sábà sú ohun nítorí pé òun ka kéwú ń fọkàn bá lọ ohun ṣùgbọ́n àwọn tó àwọn ò ní rí bí òun kò yí bá ní sí yìí so kákíyè sí yìí ọlọ́bà lè gẹ́lá kó dáhùn kó sànú wa so a kí ó bí jẹ́ sí wípé a eléyìí tí a ń gbìyànjú àti sàlàyé yìí kó lè bá yé dáadáa kí wọ́n má rí ní rí pé àbí akànfẹ́ wá máa fìtínà wọn pẹ̀lú ràn kíkí àbáfẹ́ wá máa lantí ó le jù tó nira jù àwọn lọ́rùn ṣebí tí ṣẹ̀ríà bá ti ṣe ìdẹ̀kùn fún wa

E- eléyìn lákàgbìyànjú àti pàtíyèsí sí kí bàbá kí ẹmẹ́jẹ̀ àrí sírí kárí mi káàkà pàtíyèsí ni torí pé kárí mi yìí rẹ̀ iṣẹ́ ọkàn ni so kìí ṣe mọ̀ pẹ̀lú iṣẹ́ ara àbíbẹ̀rẹ̀ bá ṣe ṣe nǹkan sí kìí ṣe mọ̀ ọlọ́run nìkan ló ma ẹni ṣíṣe kárí mi ṣe wà ní sí so ọlọ́run bó sàbẹ̀ nìkọ̀ọ̀kan wa ọlọ́run bá yóò yóò fi ẹ̀sìn yìí yóò fi rọ̀ wá lọ́rùn ju báyìí lọ ọláláyẹ lọ sọ́mísílẹ̀ àríkìsọ́lá Naam, so wọ́n ní Okay.

àmọ́ ẹ ṣe ṣe bí ẹ̀yọ́ ọ̀ṣọ́ ní táwa tó ṣe ní ilé èyí jẹ́ kí wọ́n máa bàjẹ́ gbà nígbà tí bàbá ṣe ń kọ́ wá fún rẹ̀. ẹ̀ ẹ̀ ẹ̀ wàhálà tí olórí ní èyí bàbá wa sọ kí ẹ̀yìn sí ìgbàlẹ̀ ìrẹ̀yìn àwọn ẹ̀rọ pé wà nígbà lọ à ń lò lójú bàbá àjọhùn bẹ́ẹ̀ ni bàbá àjọhùn náà ló sì tẹ̀yìn náà dé tilẹ̀ ní wá náà bá bàbá àjọhùn ló tẹ̀yìn náà dé tilẹ̀ ní wá náà bá wù. àpò onímọ̀ ẹ̀wà mú àwa náà lọ pẹ̀lú yìí. Hmm. èmi ò wá ní ìlọ ilé ayé lé ìwé fún wa. bẹ́ẹ̀ni. lẹ́yìn táwọn wà dàbí lẹ́yìn káàkiri káàkiri wọn àwọn tó máa ń tún ti dá ìwà alhamdulilayi amen amen amen amen amen amen bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn àtúntẹ̀ fọ́nà ọ̀fẹ́ náà àwọn tó ìwọ́n mọ̀ wá fún ọ̀sẹ̀ tó káwá náà mọ̀ kẹ́yìn náà lọ́sọ̀tà ọmọ àti ìdìbò gbà ilé ẹ̀kọ́ wọn. a bá ọmọ ìwà náà ní. a ti bá a lórí gbogbo iná báyà rẹ̀ ní báyà àmì lápapọ̀. àní ìtọ́lọ́wọ́ ọ̀gá àtọwọ́ wa. ìṣe ìtọ́lọ́wọ́ ọ̀gá àtọwọ́ wa láti má ṣe ìṣọ́kùnrin àwọn tí a fẹ́ kẹ́ kí àjọ àná. àwọn abáṣọ fóònù lórí kí wọ́n máa bá àgbé lẹ́yìn rẹ̀ nítorí ìṣòro ìṣòro ìṣòro àti táwa ti ní sáà ti kéré mu. Mo ti ti kéde wo làwa náà máa fi àwa náà ti di lẹ́yìn. Wọ́n wá ń kú ìgbẹ́ tí wọ́n rárá ṣe tí wọ́n tó kò bèrè fún ẹ tí wọ́n fẹ́ lẹ́yìn wọn ní ìwà. No, I only like. Uh, Bàbá yìí ti kéde ẹ̀, mo ní ti kéde ẹ̀. Òun ó gbé e tó ló fi gbé e tó dùn tó dùn dé. Èyí kí láti kọ́kọ́, ní mo rí ìyá rí ẹlẹ́gbẹ̀ẹ́lọ àbà mú yí bàbá alhamdulillah ṣe rí inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá sọ yíwà lọ́ì so ẹ́rì pé wọ́n ní kìí ṣe pé bọ́yá kí ó dúgùn kan ló ní àwọn lára tó nǹkan so pápá jùlọ àwọn ìrun kọ̀ọ̀kan bẹ tó jẹ́ sí pé Ànábì sallallahu alaihi wasallam máa ń fàágùn Ẹgbẹ̀rẹ̀ ń àmà. Akọ́lọ̀ ọ̀rẹ́ ọlọ́run ẹni ẹ̀dà inṣàlá ọlọ́ọ̀bọ̀ sànúwa ẹni tí a bà wí púpọ̀ ó náà àbá mórí lórí <laughs> rẹ̀ ní tí mo wó lọ́kẹ́ àbá ẹ̀dàkùn tó lọ́ọ̀bá ọlọ́ọ̀bọ̀ sàyín lẹ́sàn rí ọlọ́ọ̀bà lè yóò mú jù báyìí lọ ọlọ́ọ̀bá ò ní ọlọ́ọ̀bá ò ní kò ní jẹ́ kí àpadà sí burúkú kó bá yín so ẹ dákun ẹ gbìyànjú àwọn àtúnṣe èyí táwọn bàbá sọ yẹn ká gbìyànjú ká ṣàtúnṣe rẹ̀ tó ti wá yín sí so ọlọ́run tó wú ọlọ́run kó darí àǹfààní ju ọjọ́ sáyẹ́ǹsì. Nígbà tó ń fún wa ohun tó máa ti di tó fún wa dùn mọ́ ọ òní rí ni ṣe tó ń ti ẹ̀gbẹ́. Bẹ́ẹ̀ni. ṣe tó ń ti ẹ̀gbẹ́ ni. Báwo máa ṣàánú kó máa èmi èmi náà èmi náà ní ìlà pẹ̀lú ẹ̀ máa ń fi àlájú kó dàbẹ̀ fọ́pọ̀ ìṣòro òun nígbà mi fẹ́ wọn mú olókùn ibi pé ń lórí kò tẹ̀ nígbà pé ìwọ ojú ìwà bàbá inú rẹ̀ ó mọ̀ inú rẹ̀ mọ̀ kọ́kọ́rọ́ ṣe tó ń ṣe ìgbà ìwà láì. Àdà ẹ ṣe gan sá, àwa náà máa ń tọ́ bàbá mú rí pé <laughs> àbá mú rí ẹ máa mú fẹ́ gbóná ṣe gbọ́ ohun yíyẹn ó lòkè àdámá ẹ̀rẹ́jọ́ àbá sọ ń sìn ọláyà àdámá ni tó jẹ́ gẹ́ bọ́yá àfá múrí màmá ma pariwo tẹ̀mẹ̀rin tọ́nà bá dá lólóhun òkè so kò sí àdámá yẹn ó máa hàn so ṣùgbọ́n nígbà tí àkéèsí ti ń wáyé so ẹ gbìyànjú ẹ máa gbìyànjú ẹ máa rí pé ẹ̀rẹ̀ òun yẹlẹ̀ púpọ̀ púpọ̀ tó ṣe báyìí sí kò kò sẹ́ni tí tẹwàfẹ́ báyàn sọ̀rọ̀ bí èyàn ṣe wà lẹ́gbẹ̀ẹ́yìn tẹ́ẹ̀fẹ́ kí ń gbọ́ ẹmọ bẹ́ẹ̀ ṣe lè sọ ṣùgbọ́n ibi tẹ́ẹ̀bá ti ń sọ lọ tí ẹ̀bá ti ń gbàgbéra lọ ohun yóò tún máa jákè gẹ́gẹ́ bí àdámọ́ ṣùgbọ́n tẹ́ẹ̀bá ti ń fọkàn sí ẹmọ tàbí tẹ́ni ẹbá ti sọ pé ah, àpátákóhùn yìí lọ ẹ máa gbìyànjú ẹ̀yin náà máa fọkàn sí pé tí ìpòhùn mi ti ń lò kejì báyìí tí ìpòhùn mi ti ń lò kejì so ẹbùn ní ohun ẹbùn ní ẹlòmí ọlọ́run bá àlékẹ́lá máa ń bùn lẹ́hùn ohun dúndùn ṣe bá ní sí ẹlòmí sì ní ọlọ́run bá àlékẹ́lá ògùn lẹ́bùn ohun dúndùn ṣùgbọ́n tí èèyàn bá gbìyànjú àwọn gẹ́gẹ́ tó pé èèyàn máa ọlọ́run ògùn ẹlẹ́bùn rẹ̀ ṣùgbọ́n èèyàn máa ń gbìyànjú tí ó sì wá tí ó rí kìí ṣe àdámọ́ ṣùgbọ́n ó ṣiṣẹ́ tọ́ ni ọlọ́run sì padà sí rọrùn fún ìrọ̀ àti tẹ́yìn bá gbìyànjú lórí nǹkan ọlọ́run bá máa ń sí rọrùn fún yẹn ṣe gbìyànjú láti máa rẹ ohun rẹ̀ púpọ̀ tó yí ní sí then ẹ gbìyànjú láti máa láti máa tún fi ìyára díẹ̀ díẹ̀ bóyá bóyá ẹ̀ ń slow púpọ̀ jù lórí àwọn àtáyà yín ẹ gbìyànjú ẹ fi ìyára díẹ̀ fún débi pé ìtẹ́ ìsọ yóò máa nítumọ̀ kìí pé ẹ̀kẹ̀ wọn wíwú lera wọn ẹ̀kọ́ bàbá náà sọ pé kìí pé bọ́yá gbogbo táǹkì yìí lọ́wọ́ jájèjì sáwọn ṣùgbọ́n àwọn ọmọ gbèdéke bóò ló ṣe yẹ kó gùn ma lébà lè dìbò tó bá ti wá ń gò tayọ àlà ọkọ̀ ọmọ sọ pé ah, à ṣé dèdè táǹkì kan ní náà lẹ́ni náà kéèdì lẹ́nu wa ní ké tó fi á tó báwọn so ọlọ́run bá yóò fún yín ṣe ọlọ́run bá yóò fún yín ṣe ah, ah, gẹ́gẹ́ bí nǹkan tí ẹ béèrè so àwọn ìrun kọ̀ọ̀kan bẹ tó yẹ sí pé ànẹ́bì àmà ń fa àwọn àrùn ẹgbùn tó yẹ báyìí sí nínú ẹ̀ ni ìrun sókèwà ìrun àárọ̀ ànẹ́bì àmà fagùn pàápàá jùlọ àwọn àtìwárì nùfàsọ́l àwọn àyà àwọn sọ́ọ̀rù kọ̀ọ̀kan bẹ tó yẹ pé ó gùn bẹ̀ẹ̀ àwọn àyà rẹ̀ wọn sókísókí ànẹ́bì sàlá sàlám so ẹ̀rí pé gidi pé kákí àyà tó gùn níwọ̀nba tí ò tayọ àlà náà kọ́là bàbá ń sọ pé ó ní àwọn lára pé bá ní ti so tí kì bá ṣe pé tó bá jẹ́ sí pé fún bí àpẹẹrẹ sí ẹ ti mú sóòrọ̀ kan tó gùn tẹ́lẹ̀ ẹ̀kẹ́ yẹn parí ẹ tún wá fi ìmí tó gùn lé yóò máa fẹ́ kó nira báyàn ilé tẹ mú tó náà pápá jùlọ nírú àwọn mọ́sáṣẹ́ páwọn àgbàlagbà pọ̀ báyìí tó ẹgbẹ́ rú mọ́sáájú tó ẹgbẹ́ irú àwa tí ọlọ́run tún ní ká tún kéré dáadáa lọ́jọ́ orí ìlàbá wà lẹ́yìn à ẹgbẹ́ àdìsí ṣùgbọ́n àwọn àgbàlagbà wọ́n pọ̀ dáadáa tó a nínú ìkẹ́ ọlọ́run sì ní kí ẹ máa ráwọn so tí ẹ bá ṣe pé ọlọ́run bá ń fi wọ́n fi wọ́n ṣẹ́kì àwa tí a jẹ́ kéékèèké yìí so àǹfààní ni tọ́lọ́run bá rí òyí ó ti pọ̀ ìfarabalẹ̀ ó ti wà oríṣiríṣi àwọn ìmọ̀ pẹ̀lú sákìyèsí pé abáyé káàrin àwọn irú stage táwa wà yìí àwọn ti kọjá rẹ̀ sẹ́yìn so ibi téèyàn ti lè ṣubú tó bá wà ní ibi tí àwọn ti sàṣìṣe ń gbà tó wà ń bí àwọn ibi tán ti rí rí ṣe àwọn ìgbà báyìí láṣẹ́ tà fi rí o ibi ìlàjì sàṣe o ìyẹn má tó jìn súrọ̀ fẹ́ta sí o ṣògbórú àwọn nǹkan báyẹn so ó máa ń ṣàǹfààní gan kọ́nà ọba lè kẹ́lá kó dáhùn kó wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa ẹ ká gbìyànjú ká kíyèsí so kí ọlọ́run bá kí ó má jẹ́ kí ẹ̀sìn yìí kó má jẹ́ kó sú wa láíláí so nítorí kí Ànábì sallallahu alaihi wasallam sọ wípé gbogbo tó bá wù kẹ́ máa fún ọlọ́run ọba lẹ́sìn kò lè sú so Ànábì sallallahu alaihi wasallam sọ wípé ahabbul a'mali ila Allahi adwamuha iṣẹ́ tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jùlọ ó nífẹ́ tí yàn ṣe tọ́ tẹ́ra mọ́ tí tó bá tàbí jẹ́ sí pé èyàn ṣe ó dún níma kéde pé yóò ṣe lásìkò kan yóò tún gbé jùlẹ̀ ń ṣe ń ó dàkọ́ jẹ́ pé kéékèèké náà ni tí ó mú kiri tí ó mú kìsì ẹ́ so ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ ju kéèyàn mú nǹkan ẹ̀rì ma lọ kọ́ wá jẹ́ sí pé agbára rọ̀ wá ní padà ká mọ́ àbí yọ́ padà máa a fẹ́ kí ó ṣe àlékún àánú rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa inshallah a ní ọjọ́ ti lọ a ti wà ní nǹkan bí 747 báyìí tí ilé ìta ṣe lálẹ́ yìí náà e, e, ìdánilẹ́kọ̀ọ́ náà ni so wà sí náà nìyẹn tó ní táà bùkátà sí lásìkò yìí nìyẹn so tàbá dẹ̀ tí ń rí nǹkan táà bùkátà sí lásìkò kọ̀ọ̀kan ká gbìyànjú ká máa yanjú ẹ̀ so àwọn olùmọ́ ní la yajuzu ta'khirul bayan an waqtil haja kò tọ́ ká máa lọ àlàyé lára kọjá ká máa lọ lára kí àsìkò táwọn èèyàn bùkátà rẹ̀ fi wá kọjá àsìkò táwọn èèyàn bá bùkátà gan ẹ ṣàlàyé fún wọn àsìkò táwọn bùkátà rẹ̀ ní ẹ so tí èèyàn bá tó ti lọ ẹgbẹ́ tẹ́ tó ń gbé tẹ́ ń ṣàlàyé lọ ẹ tó máa gbé lọ so ẹ̀mí wà sí gùn kọ́lọ̀n kó sàwà náà lẹ́lẹ́mì gbogbo lórí ẹ̀ so kọ́lọ̀n jíká lè jí sí ọlọ́run wa kọ́lọ̀n jíká lè jí ẹpẹ́ òdodo kọ́lọ̀n jíká lè máa sọ kó jíká lè máa dúó tí kó sì jíká lè máa ṣe irọ́ kọ́lọ̀n kó fi hàn wá nírọ́ kó jẹ́ ká lè máa jìnà sí kó ìjẹ́ ká lè máa takò kó jẹ́ ká lè máa pèpèpò nídìí ẹ̀ kọ́lọ̀n mọ́ ajé kí méjèèjì kó dàrú mọ́ wa lójú ká má máa rí òdodo sí irọ́ ká sì máa rí irọ́ sí òdodo ọlọ́mọ ṣe wá lẹni tí ó máa sì fẹ́nu àbí tí ó máa sọ̀fẹ́nu àbí tí ó máa pèpè sí ìfẹ́nu tó bá ṣe wù kó dodo kí rọ́dùn tó kí ó sì gbajúmọ̀ tó kó sì lápàálé tó kọ́lọ̀ sí kọ́lọ̀ ń yà wáyà kọ́mọ̀jálè wí kọ́mọ̀jálè máa ṣe

ọ̀dà ìṣàlẹ̀ bẹ́ẹ̀